العبد والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب aya yìí ẹ̀dá kọjá ká lékè ma mọ́ àyà àkọ́kọ́ tá a kà lẹ́ẹ̀kan tó ń sọ fún wa nípa fọ́nṣán àwọn ìmáàmù ọlọ́run ní fi buyutin nínú àwọn ilé kan yìí ni pé nínú mọ́sálásí àdínà Allahu wa tó fa yóò tẹ̀ka wọ́n fi àsùnwò ìbẹ̀rù ọlọ́run bá ti yọ̀ǹda nínú àwọn ilé tọ́lọ́run bá yọ̀ǹda fún wa yìí pé bákan náà ibẹ̀ ni a ti rí àwọn ẹrú ọlọ́run ọba kan àwọn tó ṣe wípé kátàkárà yìí dí wọn lọ́wọ́ ìṣòwò yìí dí wọn lọ́wọ́ láti mọ́ lọ inú ilé náà wọn a máa pààrà bẹ̀bẹ̀ gbòdú wẹ́ta sọ lọ́sàn-án ni láàárọ̀ ni mo rí já níbẹ̀ kí ni wọ́n ṣe ń bẹ̀ yuqimuna ọmọ náà sọ ọlọ́run ọba wọ́n sì ń sàkọ̀mọ́ fún wa yuqimuna sọ̀dà wọn a máa gbé ìrùn dúró wà ìta ìzàká nínú àwọn yìí náà nínú ìròyìn àwọn ẹni ọlọ́ta ń sọ yìí ni pé wọn a máa yọ zàká wọn a sì máa bẹ̀rù ọlọ́run ọba wọn a sì máa bẹ̀rù ọjọ́ tí wọ́n pàdé ọlọ́run ọba wọn ọjọ́ tí àtọkàn àtọjú tí ó máa bẹ̀rù èyí ni pé ọjọ́ àlùkìyàmà nínú fọ́nṣàn mọ́sálásí òun nínú hadithu Anas ibn Malik radiyallahu ta'ala anhu qala anas ń sọ fún ọjọ́ kan ní pé ní baynama nahnu fil masjid ma'a nabi sallallahu alayhi wa sallam ó ní àwa ní mọ́sálásí pẹ̀lú níjọ́ kan pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run ọba ìdíjẹ́ arabiyyun faqama eh, yaqulu fil masjid ó ní níbi táwọn sọ mọ́sálásí ń jọ náà bí lárúbáwá oko kan ṣe dénú lárúbáwá ti ń bọ̀ bó ṣe dénú ó dé báyìí ó bá ń bẹ̀rẹ̀ sí tọ̀ ó dúró sí kọ́nà kan ní mọ́sálásí ibẹ̀ ní tọ̀ sí ṣe ń pe oko kò sí bí ó ṣe rí kò lè ju ara lé tó bàbá ní sara ọkọ̀ káwọn náà wípé tó bá wá ní fíléèjì nìkan ni kódà ìyẹn lè wá nílùú mi ńgbà míì kódà ìyẹn wá ní kọ́ńtì mi ńgbà míì kódà ara ọkọ̀ gẹ́gẹ́ bí ṣe máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwa ará nàìjíríà gbàtàbádé sàwùdí tó wá rí i pé ẹlòmíì máa ń fáìlẹ̀ dífíkọ́tì yóò kàn sáà kò ní ibi tí ó pọ̀ sí torí kò sí tírélà bẹ́ẹ̀ sì ni kò sí àlòkù mọ́tò tí wọ́n pààkì tó ti bàjẹ́ tí ó bọ́ sẹ́yìn tí ó tọ̀ so àwọn wọ́n bàbá nìkan tó ti bẹ́ẹ̀ làwọn èèyàn wa wọ́n tún wẹ́yìn kò lè ka ìmọ̀ nígbà tó yẹ pé ní bàbá ti tọ̀ sẹ́yìn gírí so àìtí ìgbádùn inú lẹ́tà wà tọ́lẹ́tì náà bẹ̀bọ̀ táwọn èèyàn náà still wọ́n sì máa wẹ́ ẹsẹ̀ gírí tí wọ́n máa pọ̀ sí sáà pé àwọn bí làwọn náà bádámí làwọn náà ará oko ni wọ́n níbi eléyìí tọ̀ káwọn ẹnìkan wáyé lọ bá tó ń tọ̀ ní mọ́sálásí wọ́n àníbà wípé ká má jáde ọmọ sallallahu alaihi wasallam ibi tá a fẹ́ lò gẹ́gẹ́ ni wípé nígbà tó parí bùkátà rẹ̀ tán ànábì wá pè pé kó wá kó wá ní inna hadhihi al-masajid àwọn mọ́sálásí tó rí yìí la tasluhu li shay'in min hadha al-bawl wal qadar sọ́rí àmà tọ̀ ni àbí àmà ṣe ẹ̀gbin síbẹ̀ kò tọ́ fún wọn torí pé ààyè ọ̀wọ̀ ni wọ́n ààyè mọ́tótó ni wọ́n àwọn akínlẹ̀bọ̀ wa ti níbẹ̀ ànábì sọ̀sọ́ kò sọ kò dá lẹ́ńdà wípé nta yìí ṣe nìkan rárá ó sọ fún pé lèyí kò tọ́ lẹ́yìn náà ó wá tún kọ̀ǹtínú láti wípé ní nta máa ń ṣe ń bẹ̀rẹ̀ dhikrullahi azza wa jalla wa salati wa qira'atul Qur'an gbogbo tí ń jẹ́ ọ̀nà ìrántí ọlọ́run ọba ńlámọ́ tinú mọ́sálásí a sì tún máa kí wọn bẹ́ẹ̀ bákan náà a sì tún máa ń ka Al-Qur'an nínú mọ́sálásí gbogbo ilé ta wá sọ yìí pátápátá bá a ṣe lè ṣe nu mọ́sálásí bẹ́ẹ̀ náà láì ṣe nu ilé wa náà torí pé ń ṣe ọlọ́wọ́ sọ fún ọ̀sán lọ́nà sọ́nà wípé ká sọ ní àwọn apá kan àrùn wa kájọ kó tẹ pé nínú ilé wa láti máa kí pàápàá jùlọ àwọn nàwá nínú àwọn ìran tá a máa ń kí gba ọrẹ nínú ilé ló dàbí ká máa kí àwọn ilé àmọ́ àwọn ọ̀rẹ́ yẹn fún ẹni pàápàá jùlọ fọkùnrin inú eh, mọ́sálásí ọ̀dọ́ ti dáa jù ká máa kí àwọn obìnrin náà kò sí láì fi káwọn náà kí wọ́n lọ sí eh, mọ́sálásí láti lọ kírun nínú nǹkan tí a tó fẹ́ mẹ́nu bà ní binahu almasjid kíkọ́ mọ́sálásí ìkọ́ mọ́sálásí eh, nínú ẹ̀sìn islam kí ni ìdájọ́ rẹ̀ bó sì láti máa ń kọ́ kí làwọn nǹkan tó yẹ kó pé fún mọ́sálásí ìdájọ́ kíkọ́ mọ́sálásí fọ́dún kìfáyà yìí ni pé ní collective responsibility ni ojúṣe gbogbo àwọn jàmá mùsùlùmí ni kakọ́ mọ́sálásí sílùú kan bí a bá ti lè kọ́ kan tí gbogbo jàmá mùsùlùmí padà pa ọwọ́ kọ́kọ́ mọ́sálásí kan àti bí a bùkátà mùsùlùmí èyí tó kù lẹ́yìn rẹ̀ súnánù ni ká máa kọ́ àmọ́tà kọ́kọ́ ọ̀nà ìyànní tìlú kan gbọ́dọ̀ má ní mọ́sálásí tí gbogbo wọn bá pawọ́ pọ̀ tó bá kọ́ mọ́sálásí wọn ò jọ jẹ́ lẹ́sẹ̀ iwájú ọlọ́run báwọn apá kan wá ti kọ́ mọ́sálásí ẹ̀sẹ̀ ti ṣubú fún àwọn èyí tí tó kù tabawa fẹ́ kọ́ mọ́sálásí kí ni àwọn nǹkan tí ó yẹ kí ó wà nù mọ́sálásí àwọn ìní ń bọ̀ àkọ́kọ́ òní wípé mọ́sálásí gbọ́dọ̀ dùn rí kó dùn wò kí ó sì ní mihrab mihrabu ni mawdu'u imam àbí makanu salati imam ibi tí imam wo máa dúró sí tí ó ti máa kírun ibẹ̀ náà ń pè ní mihrab tó masalasi yóò ní mihrab àyíwá kọ́lé masalasi kalẹ̀ bíi táwọn ọ̀rọ̀ tọ́yẹ pé ní kò ní ní kankan yóò sá wà bọ̀rọ̀ gidi lásán ṣùgbọ́n àwọn ọkọ̀ ọ̀rẹ́ bá kírun bẹ́ẹ̀ ìrún tọ̀rọ̀ ṣùgbọ́n táwọn sọ ni wípé ní kò ní bákan náà nínú àwọn kata tó gbọdọ̀ rí tó yẹ káyọ mọ́sálásí ni wípé ká rí ààyè ọkùnrin ká sì rí ààyè obìnrin ní láyé òṣìṣẹ́ ọlọ́run láàrá sálá ààyè obìnrin ẹ̀yìn ní máa ń wà so ààyè ọkùnrin yóò wà ní iwájú mọ́sálásí ó sì wà bẹ́ẹ̀ títí di òní ṣùgbọ́n lónìí a tún rí wípé ọlọ́run ti kí àwọn mùsùlùmí gbà míì àwọn máa ń ní mọ́sálásí tó dá wípé ní yóò jẹ́ alágbèéká tá ń pè ní pẹ̀tẹ́ẹ̀sì eléyìí náà kò sí láìpí ń bẹ̀ èyí tó dáa jù lọ́jọ́ bá ti sọ lẹ́ẹ̀kan ò ní kí ìmáàmù wà ní ìsàlẹ̀ káàrọ̀ obìnrin kí wọ́n wà ní òkè káwọn ọmọ kí òtún wọn ní lókè ní àsìkò sí tá a bá ń ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa ń ṣẹlẹ̀ láwọn igbó àwọn mọ́sálásí báyìí táwọn jẹ̀mọ́ ọkùnrin máa wà tó máa kírun nísàlẹ̀ tọ́pọ̀ àwọn obìnrin wà lókè ntí wọ́n fi ń tẹ̀lé ìmáàmù òní microphone pàìpé gbàgbọ́gbọ́ eh, dé òkè àmọ́ máa tẹ̀lé nígbà tí sọ pé fún àpèjúwe àsìkò àmìnà environment ti wa iná lè lọ tí àwọn obìnrin tó wà lókè òní mọ nǹkan tí ń ṣẹlẹ̀ nílẹ̀ mọ́ ó rọrùn máa mú kò lè tó òkè kódà bí gbogbo làdáni ìbámu ti pọ̀ tó náà ó ṣe é ṣe káwọn ará òkè àwọn táwọn àlókè kí wọ́n má gbọ́ nǹkan tí màmú ń wí. so mo mú sábà béèrè irú ìbéèrè yìí á kí àwọn àfáà tí wọ́n bá lè ìdáhùn wọn nínú èyí tí ó jẹ́ yìí pé tí ẹ̀ bá tí àwọn táwọn wà lókè ti sọnù tí mọ líǹkì láàrin àwọn ti ni pé nínú àwọn obìnrin tó wà lókè yóò di ìnáwó wọn so yóò máa kírun fún wọn òun ni ìrún fáwọn tó kù yóò àti wọn fi jọlá jàmá tí jàmá wọn ò ní bàjẹ́ tàbí kí oníkálukú kó dá ìrún títí ẹ̀ kí option kejì nu abọ́pṣẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òní kí wọ́n kí wọ́n kí wọ́n bírèkì irun àmìlẹ́yìn ò tọ́ torí pé ọlọ́run bá sọ fún wa wípé ayọ̀lẹ̀bí ní aláàmà àti ọ̀làwà tó wà sóyá wàdà tó bó fẹ́ lu àmàlẹ̀kọ̀ ọlọ́run ká má ba iṣẹ́ wa jẹ́ so ìwádìí ìrun wọn nígbà tí wọ́n bà iṣẹ́ wọn jẹ́ òun ni eléyìí nínú àwọn ọ̀rẹ́ dákúláwọ́ mọ́sálásí omi àlìmánára yìí ni mínírọ́ọ̀sì tí àwọn iyọ̀ táǹpè ní sóró eléyìí náà lára àwọn nǹkan tí ó yẹ kí a máa rí gẹ́gẹ́ bí sọ̀rọ̀ náà hadithu zayd ibn thabit ọmọ zayd sọ̀rọ̀ ọmọ zayd ibn thabit radiyallahu ta'ala anha qalat kana bayti abwala bayti hawla al-masjid ọmọ zayidi ní ilé òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní madina ológajù ní madina fàkànà bilalu adúlọ ọ̀hún orí rẹ̀ ní bilalu máa ń gùn tẹ́lẹ̀ títí máa ń lè pè wọn min awal ma adana ila bóyá ní sọlá sálàm nígbà tó kọ́ máa ń pè wọn títí tí òjíṣẹ́ ọlọ́pàá fẹ́ ní pé tó fi kọ́ mọ́sálásí rẹ̀ tán fàkànà ìwà adúlọ bá وقد رفع له شيء فوق ظهره lẹ́yìn náà nígbà tí wọ́n kọ́kọ́ bá ti tán wá rọra yọ ààyè kan bí òkìṣí mi kì í ṣe mànára àmọ́ òun la lè fi mànára sì sí la lè fi wọ́n yọ ọ́ sókè mọ́sálásí ibẹ̀ ni bìláàlù náà wá ń gùn tó ti máa lọ lé àpè ìran tó eléyìí náà lára súnámù tó yẹ kó wà lára mọ́sálásí òun náà ni ó wà lónìí lára àwọn nǹkan tí àtúnjọ pẹ́ńtùdà ni wípé ńgbà tá a bá ti kọ́ mọ́sálásí tán táwọn nǹkan tó fi lára àwọn tó kó wà níbẹ̀ òní alimakitaba library ibi táwọn èèyàn ti máa lè máa kàwé tí wọ́n lè máa lékún lẹ́sìn ìmáàmù tá a sọ lẹ́ẹ̀kan wípé ó nídìí kó máa lékún tó ti máa lékún lẹ́sìn library bákan náà hamamat tọ́ílẹ̀tì táwọn èèyàn ó lè máa ti í sí ara wọn èèyàn fẹ́ tọ̀ ló fẹ́ yàgbẹ́ ni ó yẹ kó wà ní inú mọ́sálásí bákan náà nígbà tá a bá dá ilé ìtàn tá a kọ́ mọ́sálásí tán nínú nǹkan tó kọ́mọ̀ láwùjọ wa ni wípé wọ́n ní wọ́n fẹ́ sí mọ́sálásí iftitahu al-masjid celebration pa fẹ́ sí mọ́sálásí eléyìí òun lẹ́yìn ìwádìí àárí ẹ̀rí fún pé àwọn adájọ́ pé pẹ̀lú òògùn ọlọ́run june twelve òun ni ọjọ́ tí a fẹ́ ọkùnrin mọ́sálásí wa eléyìí kò sí ẹ̀rí fún un ó dàbí wípé ceremonial style wa nílẹ̀ Yorùbá tó yẹ pé a ti adopt sí gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe àfi kásayẹyẹ pati so kódà ó ti wá affect wa débi pé ẹ̀sìn wa gan-an a ti fẹ́ sọ ijó àti ìlú a ti fẹ́ sọ bí ara ẹ̀sìn ọlọ́pàá tó ń pè ní àkíkọ̀ ìkómọ kò sí nǹkan kan tí ìkómọ ṣe pẹ̀lú kálẹ̀ máa tó pati ìṣe ìyàwó kò sí nǹkan kan tó ní ń ṣe pẹ̀lú kálẹ̀ máa lòlò àmọ́ sítáì wa àṣà wa òun ló sọ di wípé à ń ṣe lé ìṣó nípa báyìí níta fi sí mọ́sálásí òun náà ní kíni tahiyatul masjid bàbá ti kọ́ mọ́sálásí tán tán parí rẹ̀ sókè ní kálukú wọnú mọ́sálásí kó sì yàn náfìlà rákà méjì sótánpè ní tahiyatul masjid ọjọ́ ti lọ bọ̀tá kàn fẹ́ nu náà administrative mọ́sálásí bóòlù àṣẹ ń ṣe ìdára mosque àwọn wo sì ni wọ́n ṣe ìdára mosque náà àwọn tí wọ́n ṣe ìdára mọ́sálásí òní ìmáàmù wa àti sàlàyé ìmáàmù náà àwọn tí wọ́n ṣe ìdára mọ́sálásí òun náà ni muadinu àwọn tí wọ́n pè wọn àti àti sàlàyé àbámọ́ba díẹ̀ nípa àwọn tí ó pe ìrun náà so nínú àwọn tí wọ́n tún ṣe ìdára mọ́sálásí pàápàá jùlọ nílẹ̀ Yorùbá ó ní àwọn olóyè mọ́sálásí gẹ́gẹ́ bí balógun àdínì gẹ́gẹ́ bí ìyá àdínì gẹ́gẹ́ bí májọ́bàjẹ́ àdínì gẹ́gẹ́ bí òṣùpá àtẹ́sẹ̀ṣe agbẹ́sìnga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà àwọn ẹ̀ka tó sọ wípé wọ́n ń jẹ jàǹdùkú àdínì àti àpá tó náà ń jẹ Eh, oyè tánlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó gbogbo eléyìí àwa náà bá ti dá ọkọ rẹ̀ àmọ́ ìṣe pé ní kíláàrì kò tọ́ onídìí kásẹ̀ náà wáyé fún jàǹdùkú àdínì eléyìí kò sí nọ́ọ̀sì torí pé Islam ò promote tọ́gbì Islam tó ṣe ni pé ká mójútó àlàáfíà lọ àmọ́ wọn tó kù balógun ni ìyásúná náà ìyásúná àdínì àbí ìyá àdínní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí ohun àwọn eléyìí ohun a lè pè ní èèwọ̀ pọ́nbélé a sì lè sọ wípé ó tọ́ pọ́nbélé torí pé a rí àwọn ìṣesí kọ̀ọ̀kan láyé òjíṣẹ́ ọlọ́run ọba náà tó fẹ́ jọ ọlọ́run nǹkan wọ̀nyí láyé wọn pàápàá jùlọ láàrin àwọn obìnrin tó wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí oníṣàlùbà fẹ́ ṣe lásìkò náà kì í sábà máa ṣe àfitì irúṣẹ́ bẹ́ẹ̀ sí ọ̀dọ̀ ọ̀kan lára àwọn àgbà obìnrin sàdé táǹpẹ̀ ní ọmọ àbíyá àbí ọ̀lọ́wọ́ sàhádà àníhà tó wọ́n lọ òkú ni wọ́n lọ sí ìdì ní àtàwọn ṣẹ́ míì ìyá yìí sàdé yìí ni òjíṣẹ́ ọlọ́run bá wọn ń sọ fún wípé kó pa àwọn obìnrin láṣẹ kíkà ṣe nǹkan báyìí tó ń ṣọ́nà fẹ́ kí wọ́n ṣe so bóyá yìí òun ni àwọn àwọn àáfàá níjọ nílẹ̀ Yorùbá ni wọ́n translate sí ìyá súnà tàbí wọn àwọn náà kàn àpọ́ìtẹ̀ nìkan ní obìnrin tí ó máa kọ́dínéètì àgbẹ̀sẹ̀ àwọn obìnrin tàbí pé ní kò rọrùn wọ́n pé ìmáàmù náà yóò máa wọ̀sọ̀sọ̀ láàrin àwọn obìnrin ìmáàmù yóò wọ̀sọ̀sọ̀ láàrin obìnrin olóbìnrin tó nípa báyìí irú ìyá súnà á rí i pé a rí ibi tá a lè gúrùpù ẹ̀ sí nínú òfin àmọ́ ètò ìwà ní tọ́jú pé ká wá sọ oyè afẹ́ ayé àbí ká sọ di oyè tó ṣe wípé oyè lásán ni kò lò fún òun ni ẹni tí ń jẹ oyè tàbí ìyá àdínì gan àrí wípé òun gan fúnra rẹ̀ ó nídìí ká dáa jòkólẹ̀ ká wá kọ́ ní àdínù dáadáa kótó wá di ìyá àdínì ajẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ ìyá àdínì àti bàbá àdínì ntí wọ́n tọ́ sí ni kí wọ́n jẹ́ ọmọ àdínì so kótó di pé wọ́n sẹ̀rọ̀ graduate wọ́n sọ̀rọ̀ lọ di ìyá àdínì so nínú àwọn functions àbájú pé ìdára mọ́sálásí ìṣe ètò òfin mọ́sálásí ti abẹ́lẹ́nubà òní eléyìí wọn. àwọn kan máa ń tọ̀tọ̀ pé ní sọ wípé kí àwọn kan tó tọ́ nínú nǹkan tá a lè ṣe ní mọ́sálásí àwọn kan tí tá a lè ṣe náà kan tá a lè ṣe ní mọ́sálásí òní alẹ́kí ìrun jànáza ní mọ́sálásí kò sí láì rí bẹ́ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú má jẹ́ mọ̀ kí a rí pé kò sí nǹkan tí ó jẹ́ nǹkan ẹ̀gbin kíkírun kíkírun ìdù méjèèjì ní mọ́sálásí ǹjẹ́ ó tọ́ àbí àbí kò tọ́ èyí tó dáa jù ó ní kí a lọ kírun ìdì ní pápá ibi tí wọ́n ti ń kí ìdì àmọ́ tí ìdí bá wà fún tí àlọ́dún bá wà fún kì í ṣe òwò ni ká kírun ìdì ká kírun ìdì nínú nínú mọ́sálásí ṣùgbọ́n kan náà láwọn kan tó kọ́ àlejò ní mọ́sálásí ò ní ápùlẹ̀ káà kò sí láìpẹ́ láti aláti so yìgì nínú mọ́sálásí gẹ́gẹ́ bá a sọ wípé yìgì nínú mọ́sálásí ó yàtọ̀ fún bàtí ń ṣe yìgì nílẹ̀ Yorùbá èyí tí àwọn onímọ̀ ń sọ fún wa ní ìsìn pé kò tọ́ òun ni bá a ti ń ṣe nílẹ̀ Yorùbá torí pé yìgì ní Yorùbá kò sí yóò la ijó yóò la orin lọ lẹ́yìn òòtọ́ ní mọ́sálásí àmọ́ ẹnu ápùtò nìka pẹ̀lú àwọn orígun rẹ̀ lásán tí ó ń ṣẹ̀rí àlẹ́yìn òsílẹ̀ ìfi nínú rẹ̀ bákan náà ìmọ̀ àti mọ́sálásí Eh, eléyìí náà wáyé pé ní ìdíbọ́lá ọ̀pọ̀ kò sílẹ̀ ẹ̀dùn tí ò bá nídìí so kò yẹ ká máa ti mọ́sálásí àwọn láti kàmẹ́tà pé a rí i pé àwọn èèyàn máa ń gbé bẹ̀ ṣùgbọ́n àwọn máa gbé òkè rẹ̀ ní àbí máa gbé ìsàlẹ̀ rẹ̀ eléyìí náà kákèsí so ìdíbọ́lá ìlú ni wípé kí mọ́sálásí kó jẹ́ àìtá ti máa kí òun pàndélé láìsí nǹkan mi bẹ́ẹ̀ fúlára àwọn àti òun láwọn kéèsì òun ni ká máa decorate àti ká máa design masalasi so ká kọ wẹ́dà ni ká kọ oríṣiríṣi nǹkan sínú rẹ̀ kó dáa kódà ìjọba burú jù òun ká wáyé máa ya fọ́tò sínú mọ́sálásí àbí ká máa dúpọ́ fún àwọn èèyàn kan sínú mọ́sálásí eléyìí kò tọ́ bákan náà èèwọ̀ ni kí ká sìnkú àbí ká ká ká ká kọ́ mọ́sálásí sórí sàréè a sì gbọ́dọ̀ kọ́ mọ́sálásí sí ibi tó ṣe wípé sàréè wà níbi kẹ́bílà rẹ̀ torí pé lẹ́yìn ìwé lẹ́yìn nǹkan tí ò da nǹkan tí tá a ti mọ̀ ni láti ráńdọ̀ nǹkan tá a ti sọ látàrà látàrọ̀ yìí àwọn ìmáàmù wa wọ́n bá ti sọ wípé wọ́n kọ́ yóò sùn wọn sùkọ́rù kó sanwó lẹ́sàn-án rẹ̀ lílo ìmáàmù àti mọ́sálásí ọlọ́run tí wọ́n ṣe ìgbésí ìjọ ìdókòwò ní lẹ́kọ̀ọ́ ọlọ́kan ní lẹ́sàn-án àti rí nísìn díẹ̀ nínú àwọn àǹfààní ìmáàmù àti díẹ̀ nínú ojúṣe ìmáàmù ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù tó ṣe wípé wọ́n máa ń àbíòsì tí wọ́n máa ń sin mọ́sálásí lò àbí tí wọ́n máa ń sin àwọn ipò yìí náà lò ọ̀pọ̀lọpọ̀ wọn alihamudulilayi àwọn ni wọ́n kéré púpọ̀ nínú àwùjọ wa ṣùgbọ́n tí ń fà á tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù yìí Ah, òun wọn gbà wípé ipò ah, ìmáàmù ipò ọ̀nà àjẹni àìjẹ́pé ọlẹ́ kan ipò ìmáàmù ìṣe ipò ọ̀nà ìjẹ ipò ẹ̀sìn ni tẹ́gbà mọ ọ̀rọ̀ ní ọ̀sìn tó láti ilé ìdánilọ́wọ́ wọn gbà wípé ìmáàmù ló ní di àbóyá kí àwọn tọ́rọ̀ kan nínú àwùjọ mùsùlùmí àkọ́kọ́ kí wọ́n tẹ́kẹ̀ ọ̀rẹ́ sí àwọn ìmáàmù kódà kò sí láì fi kí àwọn ìmáàmù náà ní owó oṣù tí wọ́n máa gbà lọ́dọ̀ ìjọba tí wọ́n báwọn náà ṣiṣẹ́ fún ìjọba torí pé wọ́n maintain peace nínú ìlú wọ́n sì ń kọ́ ilé ìtàwọn tó ń bẹ lábẹ́ wọn sọ̀rọ̀ náà wọ́n ṣiṣẹ́ tó kò sí láì fi bá ṣe ń fún àwọn gbé ọba aláyé táwọn kan lówó káwọn kan lé náà lówó bákan náà láti láti dẹ́kun àwọn ìwà díẹ̀díẹ̀ ti ń tẹ̀ lápò lọ́sàwọ̀ náà mọ̀ míì gbogbo àwọn ọmọ akéwò ẹ̀jẹ̀ káwọn wípé kéwù tá n ké kò hánà fún wa láti lé sẹ́wọ́ gbogbo àwọn àfáà tàbí tájọ owó yìí àfáà ni wọn oníkálukú sì ló ní iṣẹ́ tí ẹ̀ ti ń ṣe so ìmáàmù lẹ́nu kọ̀ọ̀kan wọn wọ́n sì ní iṣẹ́ tí wọ́n ń ṣe básìkò náà bá tó alihamudulilayi wọ́n lọ bí o bá tó báyìí kí wọ́n náà wọ́n tó bá iṣẹ́ wọn lọ torí pé bí èèyàn bá lọ́nà jẹ ìmáàmù tí ò bá lọ́nà jẹ ó ṣeé ṣe àti lè sọ òdodo tó nira torí pé yóò máa bẹ̀rù pé tó ń bá sọ òdodo wọn ó fúláwà ní orí òun bàbá sì fúláwà ní tó wàhálà dé kò síbi tí mẹ́mọ́ ti máa jẹun mọ́ tó ọlọ́run ní fúláwà ní gbogbo orí àwọn ìmáàmù wa wọn ó sì fi orí náà ro láwà nínú àpẹ sọ ìdápọ̀ àwọn aráàlú ó kámà ká má ṣe iṣẹ́ ajé ká má wọ́n nǹkan tí tá a jẹ àbẹ̀rẹ̀ ọba nígbà tí pé adájọ́ nímọ̀ràn kí ìdánilẹ́kọ̀ọ́ tí ó máa wà fáwọn ìmáàmù lásán kó máa wà tó máa gẹ́gẹ́ gẹ́gẹ́ bí workshop fún wọn láti mọ kí ni ó ṣe ọ̀ranyàn lórí wọn kí sì ni ojúṣe wọn torí tí a wí ní abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ ṣe kódókó ní ọ̀pàdé ọ̀pọ̀lọpọ̀ ṣàforíjì fún ẹni tó wí àti àwọn tí a gbọ́ náà gbogbo àwọn tí wọ́n ṣàpàtẹ̀rù kí ọlọ́pọ̀ sàwọn ní ẹ̀san rẹ̀ subhanaka allahumma hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. a bọ̀ sórí ìbéèrè èyí tí ọkọ̀ jẹ́ àkọ́kọ́ òun náà ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ mọ́ṣáláṣí èyí tí a sọ̀rọ̀ bá lè ní mọ́ṣáláṣí wa ní spíkà ó ní microphone a sì tún ní manaret tí èèyàn lè gùn lọ ǹjẹ́ ó tọ́ kí muazim kó tún gun irú òkè yìí lọ pẹ̀lú mọ́ àdọ́tọ̀ dèkúlá ìṣàfi olówó ni àwọn ni wọ́n kọ́kọ́ bá ní dáhùn ìbéèrè àkọ́kọ́ mọ́ṣáláṣí ti wà spíkà ti wà a sì ní microphone ǹjẹ́ kí muazim tó gòbì kan lọ láti pe ìrun mọ́. ẹ̀sìn Islam wa ẹ̀sìn tí ó ṣiṣẹ́ pẹ̀lú ọpọlọ ni nígbà tí ó sì nǹkan tí a fi gbé ohùn sókè òun náà ni à ń gun orí minareti lọ tá a lọ pẹ̀rún bẹ́ẹ̀ ìgbà tó ti di pé ìgbà tó bá a bá ní gbé ohùn yẹn technology ti ṣe tí ó dẹ̀ gbé ohun wa dé ibi tí agbára ẹ̀ bá ma àbùkátà sí kásẹ̀sẹ̀ gun orí òkè yẹn lọ kó tó di pé a máa lọ pèrún mọ́ ìjọsìn àwọn wọ́n pín sí bí ọ̀nà méjì ètò jẹ́ pé tàòkì fi ni ó wà tó yẹ pé bí wọ́n bá ṣe ṣe lẹsẹ gbọ́dọ̀ ṣe ó wà omi yìí kì í ṣe tàwọn kì í fi tó yẹ pé ẹ̀yin náà lè ní nọlẹjì lọ́dọ̀ ara yín pé bẹ́ẹ̀ bá ṣe báyìí ó bù kún nǹkan tó ń bẹ ńlẹ̀ ó sì bá mu tó náà láyé òde òní ibi tá a bá ti rírú gbohùngbohùn báyìí tí asóró yẹn náà dẹ̀ tún wà tí wọ́n lọ so spíkà mọ́ òkè lókè. Okay, a di kásẹ̀sẹ̀ gun ibẹ̀ lọ kó tó di pé a máa perun ní abala ìyẹn nítorí pé ohun tí mú wọn ṣe bẹ́ẹ̀ náà ni pé ìmọ̀ ibi tí màá wọn dé ńjọ́ náà lọ́hùn ó fi hàn pé béèyàn bá gòkè lọ tó bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ yẹn yóò spread ju kéèyàn wà ń sálẹ̀ kó máa sọ̀rọ̀ lọ iṣẹ́ yẹn náà ni òyìnbó ṣe àwọn ń iṣẹ́ yẹn náà ló ṣe fún tó náà ẹ̀sìn Islam ẹ̀sìn tó ń ṣiṣẹ́ pẹ̀lú ọpọlọ ni láwọn abala bi tí ọpọlọ ti lè ran ẹ̀sìn lọ́wọ́ kò ní ìdí ká ṣẹ̀ṣẹ̀ gun ibẹ̀ lọ mọ́ láyé òde òní tí gbòǹgbòǹ bá ti lè ṣe iṣẹ́ yẹn wallahu ta'ala alam. ìdí àlè lẹ́yìn ìmáàmù tó ń fáwọn tó yá fẹ́ ayé àbí tó ń wòrà rẹ̀ àwọn tó ń lọ àgbàdo àtòmátì aláró wọ́n lọ tó bá mi nà sí adéwò ìyá rẹ̀ kírun lẹ́yìn ìmọ̀ràn tí ó ń fa ọ̀nà tó yá fẹ́ ayé tàbí owó làwọ̀ méjì ọ̀dọ̀ bàbá ọ̀gbọ́n iṣẹ́. ẹ ṣeun alhamdulilah ẹ ṣeun alhamdulilah. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الله yóò san àwọn àlùfáà wa lẹ́sàn dáadáa bẹ̀rẹ̀ látòrí àwọn àlùfáà wa Dr. Abdulwahab Ẹlẹ́ṣin pẹ̀lú ọ̀rọ̀ oyebíye tí wọ́n bá wa sọ bákan náà mo kí o gba àwọn àlùfáà wa tó wà ń jókòó pàtàkì jùlọ àwọn àlùfáà wa chairman jókòó yìí Dr. Saraj al-asra ọlọ́run kí ó ṣàlékún dáadáa ẹnì kọ̀ọ̀kan ìbéèrè tí wọ́n béèrè ìmáàmù ti ń fa ẹran gbọ̀n ní tìtorí afẹ́ ayé mọ̀rọ̀ pé wọ́n fẹ́ ká gbọ́yé ń bẹ̀yẹn ni pé ìmáàmù tó bá yìí pé torí àrùn ní fi ń fa àbí àwa náà ti ń gbọ́yé pé èyí tí ò lẹ́sẹ̀ nú àbí ìmáàmù ti ń fa àrùn gbọ̀n tí ò ní. No, ẹ̀sẹ̀ nú àti mọ́mù ti ń fáwọn gbọ́n pé àwọn ọ̀sá ní ṣe ti àní ṣe súnà yìí náà yìí àbí mọ́mù ti ń wo iṣẹ́ ìràwọ̀ ní ń wò ní yẹ̀pẹ̀ ní gbogbo tí ń bá ń wò ìmọ̀ọ́mù tí ń sàǹpòun mọ ọ̀la ìyàtọ̀ gédégédé ń bẹ nọ́rọ̀ méjèèjì yìí ní tìtorí pé ká bẹ̀rẹ̀ látòrí èyí tó fúyẹ́ ìmáàmù tí kò súnà anábùwà Muhammad sallallahu alaihi wa sallam látàrí pé káfíìrún gbalẹ̀ ní súnà nábì irú eléyìí irú máàmù bẹ́ẹ̀ òun náà mọ̀ pé òun ń sẹlọ́run látàrí pé òun ń takò súnà anábùwà Muhammad sallallahu alaihi wa sallam abẹ́lọ́nkọ́lọ́n kí ó túnbọ̀ fi. ìmáàni kó jẹ́ kó lọ́kàn nìkọ̀ọ̀kan wa àti irú ìmáàmù bẹ́ẹ̀ láti lè parọ́ iṣẹ́ bẹ́ẹ̀ tì àmọ́ ìwọ̀n pé kọ́ ṣáájú ká má kẹrùn lẹ́yìn ẹ̀ ìyàtọ̀ tí ń bẹ nù méjèèjì nù èyí sí nù tí ó sọ di ẹni tí ó tí a tùka ní ẹ̀yìn rẹ̀ èyí bá wọn àmọ́ ẹ̀rí ń èyí ò lè díẹ̀ o wàláì ò lè díẹ̀ ọkàn dàbí ẹ̀rín ni torí pé ìtumọ̀ ìwọ́sẹ́ òun ni ìdìáwú ẹlmẹlgàyìb ìdìáwú ẹlmẹlgàyìb ntáwọn afa pè nù èyí tí yorùbá pè ní sẹ́hùn àwọn afọ pè ní sẹ́ ìmáàmù tí ń pòun mọ ìmọ̀ ìkọ̀kọ̀ ntẹ́ bá nu tíra nù. No kọba àwa jẹ́ pé yẹ̀pẹ̀ lèyàn fi ń pòun mọ́ abomi ní fi ń wo títí ẹ̀ àbí ka lòun ni wọ́n nà sí mu àbí ń wóra wọ̀ àbí kùránì ẹsẹ̀hún àbí tẹ̀sùbá ẹsẹ̀hún sheikh abdulhab gbogbo ọ̀nà téèyàn bá ti fi ń pé ẹwà wọ̀ láyín wò ewu ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ púpọ̀ torí pé nípa àwọn àlùfáà ni pé. Pe, gbogbo ẹni tí ó bá ní ìmọ̀ kọ̀kọ̀ òun mọ̀ ọ́ kọ́dà àwọn àfáà nírú ẹni bẹ́ẹ̀ lè kó mùsùlùmí o ibi tẹ́ wúwa ń bẹ́nu o inú ilmul ghaibi ìmọ̀ kọ̀kọ̀ ọlọ́run ọba sọ kátígóríkàlì nínú alukur'an alkarim wa indahu ilmul ghaib ọ̀dọ̀ tòun ló wà àwọn àfáà kà kúnnú àwọn ntẹ̀yẹ̀ máa fi bá ọlọ́run du ìjẹ́ ọlọ́run bíi kéèyàn sọ pé ẹ máa wá tọrọ ọmọ àwa là ń fún yàn lọ́mọ àbí sẹ́yìn òrójò ni ẹ wá bá wa fún yín lójó àbí sí ọ̀la tí kò rí bẹ́ẹ̀ tí òní yín ò rí bẹ́ẹ̀ ti fẹ́ ẹ wá kábà yín tò ẹ rí i pé gbogbo ẹni tí bá ti ń ṣerú eléyìí ń ti ń bá ọlọ́run du ìjẹ́ ọlọ́run nù kàtígórì kan náà làwọn àáfàá ka eléyìí sí àti kéèyàn pé ẹ wá yẹ ọ̀la yín wò ibi tẹ́wu tiẹ̀ wà nù. No gbogbo ẹni tó bá ti wá rí báyìí ẹ rí i pé irun tí ẹ̀gùn ò débì kan <laughs> bí a sàn dọ́kítọ̀ ẹlẹ́sìn wọn láwọn kan ò dé mọ́kà lẹ́ẹ̀kan irun tí ẹ ẹ rí i pé kò dé mọ́kà kò wọlé ẹni tí ọba wá nírun èyàn ó ṣe tún tò lẹ́yìn rẹ̀ pé òun kírun ẹ dákun gbogbo ẹni tí irú eléyìí bá fi sí lọ́dọ̀ ẹ jẹ́ afurasí o kèé ṣe kékeré o kéèyàn ọmọ pòun mọ ìkọ̀kọ̀ torí pé ọlọ́run ọba bó ti jẹ́ ọba tó ní sùúrù ọba tó fẹ́ràn àwọn ẹ̀dá tó dá ọwọ́ aláwọn kan tá a lè pè ní no go areas ya èmi ò ní gba ilé yìí gbogbo wa náà bá a ti jókòó yìí kò sẹ́ni tí ò ní mi ò ní gbà o ònkálukú lófin lé rẹ̀ ẹlòmíín bẹ tó gbé yàrá kan ni kọ́dà ìyá àwọn gan ọ̀gbọ́dọ̀ sílẹ̀kùn rẹ̀ délé àwọn ọmọ ìní gbà tiẹ̀ náà nù ẹlòmíì kọ́dà bàtàlẹ́ gbọ́dọ̀ wọ̀ lọ débi sítì orúmù tiẹ̀ tọ́ba sọ́jà alẹ́ báyẹn rò bá bí i ńgbẹ́ bá sì mọ̀ fún pé ìdílé rẹ̀ láwa bá ẹ bọ́ bàtà yín síbi tí ọba ni ẹ bọ̀ sí ọlọ́run tó wá ní sánmà àti ilẹ̀ tó wá gbà wá gbogbo àyè tó gbà wá yìí ọwá òun náà wá lóun ní àwọn mìínígbà kan ara ìnígbà ọlọ́run ni kóun ó pòun lòun mọ ọ̀la kẹ́nìkan tó pòun mọ̀ ọ́ ọlọ́lọ́wọ̀n gbà o wàláì ó léwu púpọ̀ ẹ̀ inú àdánwò tí kọ́dà níbi tó lágbára dé òun ni pé inú <laughs> àwọn kẹta wa ń kàkún téèyàn fi kọlifáyà sí mọ́ àbí <laughs> òun ni kọ́ mọ́rú nǹkan báyìí <laughs> òdodo ni ẹ̀rí bó ti fẹ́ ọ̀rọ̀ yẹn fẹ́ ṣe bí wọn bá kó kalẹ̀ pé ta ló yẹ kó jẹ ìmọ̀mù ọbẹ̀ lè gbé ah, ìmọ̀mù yìí mọ́ òun ni ẹ̀yàn ẹ dákun torí tọlọ́run gbogbo àwọn tó bá nírú pírọ́blẹ́mù báyìí ọlọ́run ó ṣe ọ̀nà jẹ́ rọrùn tí ò ní ní kọlùnkọ ọfẹ ní kọ̀ọ̀kan ìmọ apá mọlá oléwo nínú ṣẹ̀ríà islam àmọ́ kí n fi kíní kan kún ìmáàmù tó bá ṣe pé òun ọgbọ yìí lọ bẹ́ẹ̀ pé òun bọ lọhùn du ìjẹ Ọlọ́hun irú ẹni báyìí kò tí ì ká má wàá pé wọn ló ti di kèfèrí o òun làwọn afáàfin mọ̀ pé tukọ́mu alayhi alhujja wa tuzalu anhu ash-shubha irú màmú bẹ́ẹ̀ ni a ah, irú tẹ̀ ń ṣe yìí wọ́n lọ takò rububiyya o ntọ́lọ́hún fi ń jọ́lọ́hún tọ́ba yìí pé kọ́ mọ́ bẹ́ẹ̀ tá a wá ṣàlàyé fún un tó sì túba èyí wọn ò tí ì kú nínú Islam àmẹ́ni ọba níbi abá lòun mọ òun mọ̀ náà nù tọ́ ọlọ́wọ́ sànù wallahu ta'ala. ẹ ṣe alhamdulillah àwọn ṣèkè abraman ahmed azima láti dáhùn ìbéèrè tó pẹ̀lú. ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa ní ìròyìn inú òjò báwo ni a ti ṣe é pè é kí ni tí a sì fẹ́ táwọn èèyàn ṣe lẹ́yìn tó rà pé ìròyìn òjò. بسم الله والصلاة والسلام على رسول الله آه ìbéèrè ẹ̀rọ lóòjò pèsè wọn ló fi rìn hábì kọ̀ọ̀kan ló fẹ́ lọ. ó wá nínú hadith lóòótọ́ pé ní jáde ibn Abbas kọ́ ni èpè nígbà tí wọ́n pè ìrùn tó jù wọ́n rọ̀ pé wá ní sọ́lú fèrè hábìkùn ẹ̀kírun ní ilé yìí ṣùgbọ́n hasba mafuhumu tèmi wallahu alam àwọn ọ̀gá wa bíi tí wọ́n tó tún ṣe ó ní pé òjò tí ó rọ̀ nísìn lọ́dọ̀ tí wọ́n ń sìn tí kálukú fi wá kírun nílé rẹ̀ lóde ti sìn à mo rò pé ní òjò náà ọlọ́run ní tìjú rọ̀ tí ìbá ti dé òjò tsunami tó fi jẹ́ pé ní kò tẹ̀ wá sí ibi tẹ́lẹ̀ kankan lè tẹ̀sẹ̀ bọ̀ mọ́. láti wá mọ̀ pèrò pé ní tọ̀ owó ẹ̀yìn jàmọ́ kálukú dáhùn tiẹ̀ kí ní ilé rẹ̀ mú jáde ìbéèrè ni pé láti máa lò ó èmi rò pé ní irú pípé bẹ́ẹ̀ ká ní sùúrù fún ní ọ̀dọ̀ wa bí báyìí àwọn ń dárúkọ ó ní ta ni zakat tọ́ sí jù àkọ́kọ́ bẹ́ẹ̀ ọ̀yà mọ̀sí bóyá òun fẹ́ ní mùsùlùmí mi kò ní ọ̀yà mùsùlùmí tó ní ìdí ní àbí tí ò ní ẹ̀ẹ́dẹ́jì blood family wípé àwọn ẹbí ẹlẹ́ẹ̀kẹta òun ni ẹni tí ó ní ìdìnnà lọ́wọ́ gẹ́gẹ́. àwọn ẹni lè máa ń kú wọn tù get married ẹni tó fẹ́ fẹ́ yàwó àwọn tẹ̀sán tó yà sílẹ̀ ní màmá lọ sí ọ̀dà wọn ṣe kàkúrò kí wọ́n bá lọ sí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم oníbèrè béèrè pé tálẹ̀ ẹ lè yọ zaka fún nínú àwọn tí òun kà kalẹ̀ ẹni tó jẹ́ brọ́dà nínú Islam abẹ́ni tó jẹ́ ẹbíyàn abẹ́ni tó fẹ́ ṣe ìyàwó àkọ́kọ́ bá wo ẹni àkọ́kọ́ tó kọ́ sọ pé brọ́dà ìgbọ́yé brọ́dà ó pọ̀ ìtumọ̀ tí àmọ́ lo brọ́dà fún pọ̀ kọ́dà àmọ́ lo brọ́dà fún irú bá a ṣe wà nísìnyí lẹ́ni tó bá ti nínú gbàbí sòkòtò wọ́n máa ń pèrò àwọn ní brọ́dà dà brọ́dà ni ìtumọ̀ bẹ́ẹ̀ brọ́dà ń gbà míì ìtumọ̀ pé ìnámàlì mọ́mẹ́nu náà ẹ̀hùwà pé mùsùlùmí ni wá. àmọ́rú brọ́dà wo ni ọgbà lérò ẹ̀hẹ́ ọmọ ìyá mùsùlùmí ẹ̀hẹ́ ọmọ ìyá wa nínú Islam àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì pé ẹbí yàn abẹ́ni tó gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí nǹkan tí àwọn tọ́lọ̀ ní yọ fún lákọ̀ọ́kọ́ wò ní ara àwọn mẹ́tẹ̀ẹ̀ta Kini ni ìdíjẹ́ fi ní ayọ̀ sàká kí ni wọ́n fi ní ayọ̀ sàká báwọn tọ́lọ̀ ń kà kalẹ̀ innama sadaqatu lil fuqara tọ́lọ̀ bá kà àwọn bíi mẹ́jọ yẹn kalẹ̀ kí ni àwọn mẹ́jọ ọjọ́ yìí èwo lọ́hàn lára àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí níbẹ̀ ẹnì pẹ́ni tó fẹ́ ṣe ìyàwó nísìnyí kì í ṣe pé ntí ọ̀jẹ̀ tí ó mú kọ́ nìyí ni bùkátà mẹ́nu ṣé fúkọ̀rá wù lápẹ̀lẹ́ yìí ni àbí mọ́sàkín ọ̀kan nu ṣé bírọ́dà pé mùsùlùmí ni àtẹ̀bí àwọn méjèèjì yìí ìjẹ́ ẹbí ó ti ti brọ́dà ẹlẹ́ẹ̀kejì ó ti ti sẹ́gbẹ̀ ẹni tó jẹ́ bíyàn tóun náà ti wà lára àwọn mẹ́jọ tọ́lọ̀ ń wí tọkàn ti bá nínú gbogbo nǹkan mẹ́jọ̀jọ tó jẹ́ tálíkà tọkàn bá ti bá níbẹ̀ òun lákọ̀ọ́kọ́ gbé síwájú ju brọ́dà lọ torí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní ká bẹ̀rẹ̀ sàárà láti bí ẹni tó kọ́kọ́ súnmọ́ wa bó bá ṣe wá di pé fámìlì yẹn bí wọ́n bá ṣe ń jẹ́ tálíkà sí sí kó tó wá di pé bọ́dà lékẹ̀ẹ́ta ni lékẹ̀ẹ́rin ni àbí ìlú ni kó tó wá di pé a máa lọ síbi ọ̀dọ̀ rẹ̀ wallahu a'lam. mímọ́ látàjú mi náà fọ́fọ́ àlẹ́ yìí. náà mímọ́ látàjú mi náà fọ́fọ́ àlẹ́ yìí ní ẹni tí oge ẹ̀sùn wọ́n pè mí sákèsí pé lẹ́ni tí a ní ayọ̀ zàká fún yìí tí èsì pé dandan ni pé ẹni tó pé dandan abọ̀dọ̀ fún lówó tí ó tẹ́lẹ̀ kì í ṣe pé owó tí ó tẹ́lẹ̀ gan abọ̀dọ̀ náà fún tẹ́lẹ̀ owó zàká àwọ̀ àwọn tọ́lọ̀ ń dákọ̀ yìí nẹ́mọ̀ sọ́dà kọ́ àwọ̀ níbẹ̀ pé ṣé nǹkan ọ̀kan nínú àwọn nǹkan yìí àyà ẹni ká lè wo àwọn tí wọ́n fi dákọ̀ gbogbo ẹnì kọ̀ọ̀kan níbẹ̀ láàfin wá wò níbẹ̀ láàfin ṣe sàrà wà fún wa wallahu a'lam. náà ìjọba ìlà ọ̀fẹ́ wọ́n ti dáhùn tí ó ti kọ́ ẹ́ àwọn ọ̀tàṣùwà àdùhà àjíríà ìbéèrè àkọ́kọ́ lọ láì ǹjẹ́ ó lẹ́kọ̀ọ́ tí a fi ilé àtẹ̀yàn kí láta àkọ́kọ́ ká fi ilá kí ilá kíkí ẹlẹ́ẹ̀kejì ìyẹn àkọ́kọ́ béèrè ẹ̀sẹ̀ èyí tó tún tẹ̀lé tẹ́lá tó pọ̀ òní pé ǹjẹ́ ìràwọ̀ kan wà lójú sánmà tí a fi mọ̀mí tí kíbla wà ní àwọn béèrè yẹn nìyẹn. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه ẹni tó dáa jù ní pé tí a bá ń kírun kéèyàn máa kí ní sísẹ kéèyàn máa síwá tí a bá ké sóye èyí tí wọn bá kẹ́kọ̀ọ́ pé ìlọwà lẹ́yìn ẹni ká sọ pé a fẹ́ kírun sìn tá a bá fẹ́ kí sọọtù bá kọra òun ni kákọ fi ṣe eh, ah, eh, rọkà alákọ̀ọ́kọ́ tá a bá fẹ́ kí rọkà kejì sọọtù alẹ mọ bó ṣe ń tó dáa jù nù gẹ́gẹ́ bí wọn ṣe tó nù Kúránì sóye ni àwọn àwọn afáàsọkàn débi pé ìjẹ́ tartibu suwar tartibu suwar kur'aniya tawqifi awurusi bi tawqifi ìjẹ́ bẹ́sẹ̀ tó tún rà yẹn ìjẹ́ tawqif ni àbí kìí tawqif so ìwà àfẹ́ láti má bẹ àwọn afa sudan tó ṣe kókó ni pé ntọ́lọ́lá jù ni pé ká tó ní ṣẹ̀ tẹ̀lé báwọn tá a bá ní ké súrà tán tá a bá fẹ́ ké nínú Suratul Baqara lápẹ̀jùwe a bẹ láti bi alif laam mim dhalikal kitab so a nílò lẹ́fọ̀ sí lápẹ̀jùwe kagbẹ ẹ kakẹ amana katun abẹ láti rí sọyìnkẹ ẹgbẹ tó lọ́lá jù ṣùgbọ́n nígbà kejì ǹjẹ́ tí a bá ṣe sọtẹ́pẹ́ akẹ́ alẹ́ mìíràn èèyàn kẹ́nu alẹ́ mìíràn àbí iná àfẹ́ iná sẹ́yìn wa lẹ́yìn ìgbà tí a kẹ́ léla ẹ sọ́rí èèyàn kẹ́lẹ́ iná àti iná lákọ̀ọ́kọ́ èèyàn kẹ́lẹ́ iná nílẹ̀ kejì àbí akẹ́ alámúnáṣọ́ lákọ̀ọ́kọ́ èèyàn akẹ́ ọ̀gbẹ́hà lẹ́ẹ̀kejì ǹjọ́ dá àbí ọ̀tọ̀ ǹjọ́ dá àbí ọ̀dà ó àwọn afáàmì sọ pé náà àwọn àṣírí gẹ́gẹ́ bí sheikh musa ibn rahman lọ wọn ní náà sunna ni so nítorí pé anabi sọ̀rọ̀ wa sàn ó ṣe bẹ́ẹ̀ níbi àwọn abáàdì sọ̀rọ̀ wa tiẹ̀ níbi àwọn apá kan rẹ̀ tó kí àwọn afáàmì ni pé makruhu ni ó tọ́ ṣùgbọ́n makruhu ni ntí wọ́n pè ní makruhu ni pé ntọ́tọ́ kéèyàn ṣe ṣùgbọ́n ntọ́dà ni kéèyàn má ṣe so dàtí a bá tọ́ba tọ́ba rìnlẹ̀ pé anabi sallallahu alaihi wasallam ọkọ̀ fún wa pé kákẹ́ kásìtàkùdé máa yà kan lórí àyà kan àbí sóra kan lórí gẹ́gẹ́ bó ti sọ̀kalẹ̀ ní Quran tí anabi wa ṣe nǹkan òun ṣíṣe tí anabi ṣe nǹkan tọkọ kíkà má ṣe òun ṣíṣe òun ọ̀sọ̀ rafa nahayo ṣíṣe òun ọdẹ nahayo àṣẹ kíkọ́ tá níbi kan fún wa ó gbé kó bi tahrim lọ sí karaha wa rubbama yaf'alu makruhi mubayyinan annahu li tanzihi fasara fi janibihi min al-qurab kanahi an yushraba min fam tí anabi bá ń pa pé ká ṣe kankan tọ́ba ó fi fíìlù rẹ̀ ṣíṣe rẹ̀ ó fi ṣàlàyé pé nahayu mu masrofa náà ni tahrim ilàkàrà ṣe sọ nínú táwọn afáṣọ nípa ìkàtà ṣèwé sọ kò dé òkú rárá kò sì burúkú rárá kò sì bàmú jẹ́ ṣùgbọ́n tó lọ́lá jù ní khilafu lára ni tí ó ń tọ̀wọ́n ṣe bẹ̀tẹ̀sọ̀ ṣàdí ọlọ́kọ̀ kọ́dọ̀ ọ̀gbọ̀n ọ̀tàbà àti ọgbẹ̀ ìbàdàn nípa pẹ́ṣọ̀ kejì so ọlọ́run sọ pé wàhálà máa ti ń wàdín najmi hum yahtadun ara nǹkan tí ọlọ́run fi ní ká máa mọ alqibla àwọn àfáwà Dr. Abdulhadi adashin wọn lẹ́tọ̀ eh, tí wọ́n ṣe nǹkan tó ní lórí gan so kọ́nà kọ́ bá a san wọn lẹ́sàn-án àwọn ọ̀rọ̀ amánulé ọ̀rọ̀ qibla sóye wọn ọ̀rọ̀ yẹn nǹkan tá a fi mọ qibla pọ̀ ara ẹ̀ náà ní ìràwọ̀ atẹ́gùn bẹ́ẹ̀bẹ́ ìràwọ̀ bẹ́ẹ̀bẹ́ bẹ́yẹ sí ń dún bẹ́ẹ̀bẹ́ sóye bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́dà nínú tí wọ́n dákọ̀ pé mihrab wọ́n sẹ́ pé àwọn nínú mádàbí mi wọ̀ ká mihrab kún ṣùgbọ́n nínú mihrab tẹ́ pé nínú mádàbí máàlìkì àwọn sọ pé tó dáa ní sọ ara tí a máa fi mọ kébìlà jẹ́ mihrab ni tí a bá wọ̀ lómi tí a bá ti rí ní tí ìmáàmù ilé ìmáàmù báyìí á ti mọ̀ pé kébìlà ni ní kúkúrú ara àpẹẹrẹ kébìlà táwọn fi mọ kébìlà ni ìràwọ̀ kan tẹ́ ń pè ní tọ́lọ́ najm yẹn máa ń pè ní anajimul falak anajimul qutbi so ìràwọ̀ nípa sàmàlì yẹn lọ́wọ́ báyìí lápò òsì yẹn so mẹ́ta ni ìràwọ̀ yẹn ìbára hàn ìmọ̀ràn mẹ́ta tí wọ́n tó tẹ̀lé tí wọ́n tó tẹ̀lé ra báyìí tí a bá ti ń ra mẹ́ta yẹn túmọ̀ sí pé sàmàlì yẹn nu apò òsì nu so tí ba bá ti mọ apò òsì yẹn bá lè dá àwọn jihad yòókù mà àwọn bìbí yòókù mà á tún àpè ntọ́kọ́ bá la apò òsì kí ni apò so that a lè àdáda a lè ṣe àdáyàrí sharkuna àti garb so inú kan tí èyàn lè fi èyàn lè àǹfààní látara ìmọ̀ ọmọ ìwà ara wọn so nípa kébìlà nípa ọjọ́ nípa oṣù ẹbẹ̀ lọ́bẹ̀. ra irú ẹlẹ́yìn ọ̀lẹ́rìí nù yẹpẹ́ o ẹ̀yìn ọ̀lẹ́rìí nù yẹpẹ́ rárá so sámà ni wàá bí nàìjíríà mi yàtọ̀ dùn ìràwọ̀ sínú yẹpẹ́ sámà lọ́wọ́ ọ̀nà kọ́ṣà nìyẹn tàlẹ́kù dẹ́ nípa kan tí àwọn dókítà kúrò àfa àwọn dókítà kúrò sọ́lẹ̀ kan chance fàyè dẹ̀ pé ẹni tó bá ń tàlẹ́kù ọ̀dà as-salat fi rihalikum tí nàdẹ́nu bá dẹ̀ pé hayya ala salat so ye as-salat fi rihalikum iná ni rihal náà ni buyut ayé fi buyutikum so àti irú wa iná a ní díẹ̀ torí pé ọjọ́ ń rọ̀ ní ìlú wa so ye wa ẹ̀ ẹ̀ ẹ̀ ńlá tí tí anábì sọ́bẹ̀ sọ́lọ́ sára torí pé gbogbo dájọ́ tí ó wà lọ́sẹ̀ríà ọwọ́ mọ̀ọ́ládà ṣùgbọ́n a lè máa ilà yẹn a lè máa hikmas lè má mà sóye láwùjọ fàfin mọ̀ọ́ládà ti àìlẹ̀ xaalẹ̀ tó min hikmatin fil jumla ọ̀rọ̀ bàmá yọ ọ̀rọ̀ ìṣúná tẹ̀lé àwọ̀ lákìnà ó lẹ́sẹ̀ bìyìn tì náà o a èyí tá náà bá ní ká mà á sọ èyí tá bá mà á dàkẹ́ àti takalafa so irú ẹ̀ dà yẹn a sì nà pé ìbádà mi bẹ̀tẹ̀ pé ìbádà máa dọ̀ àwọn ọ̀sán sọ̀rọ̀ kìlọ̀ ìbádà gẹ́rù mahadọ̀ ọwọ́ pé máa kó láti máa na èyí tá a mà dí tá a mà nítorí wá sáàbì tó fi ṣe tí a fi ṣe tí a fi ṣe ṣe ní májẹ̀mú tí a fi ṣe lófin èyí tá a mà irú ẹlẹ́yìn sí pé ọlọ́kùn mọ̀ṣákọ̀ ánì mọ̀kànláfin ni so that tójú bá pọ̀ ọ̀jọ̀ tó bá yẹ kó bá lé tutù yẹn ọlẹ́ ọlẹ́ kó nira bá yẹn àbọ̀lẹ̀ kó nira bá yẹn kan dúkìá yẹn kódà bẹ́ẹ̀ sọyìn èyí ọ̀nà ti wọ̀ ọ́nà ẹ̀ sọyìn wa ó ti wọ̀ ọ́nà ẹ̀ lọ́dún jábọ̀ àwọn afáàmì. wọ́n ní ẹ̀sọ̀ tó máa rọ́ fún ìlmọ̀ṣá kọ̀. na ìgbẹ́ nǹkan tó lè jẹ́ wàhálà fún yàn fún ìgbẹ́ kúrò fún ọgbà tí ọlọ́run la pẹ̀sìn bọ̀ lọ́rùn sọyìn so àbítálì so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni lọ́dún jẹ́ pé àwọn afáàfin jẹ́ gbogbo òdìtọ́ bá rọ̀ ní gbogbo àsìkò ni lọ́dún jẹ́ pé mọ́dà táwọn tẹ̀lé màdìkí àwọn sọ pé ọ̀jọ̀ tó bá rọ̀ ní kíni o ní alẹ́ nìkan ni èyí tó bá rọ lọ́sàn àti àárọ̀ kò wà bẹ́ẹ̀ kódà bó pọ̀ torí pé wọ́n kálukú ọmọ àdínà pé wọ́n ní ọ̀tẹ̀sẹ̀ bọ̀ wọ́n ní ọ̀tẹ̀sẹ̀ bọ̀ ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ sọ ni pé tábà ti wọ òjò ohun tó bá yẹ kó bá pọ̀ nítorí àṣírí pé ó lè kó nira bá wa àbí dúkìá wa ó jẹ́lẹ̀ ní àbọ́jà rọ̀ ni so irú hadith a máa lò ó lè jẹ́ pé tí àwọn afáàrùn sọ gẹ́gẹ́ mọ́dà ṣàbí àti hanabila so ó lè pé tó tẹ̀wọ̀n jùlọ ní wọn lọ́wọ́ àwọn fi ráàyè kọ́sìn níbi ráàyè mi tí àwọn ọmọdé ti ń jẹ́ nǹkan yìí kọ́nà kọ́ san kálukú lẹ́sàn rẹ̀. àgbogbo wọn máa kọjá sí ọ̀dọ̀ àwọn àbá mi ìbéèrè tí àwọn àbá mi náà máa dáhùn bí ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí a sin òkú sí mọ́ṣáláṣí pàápàá jùlọ ní ibi tí ó gbòòrò sí kíbla. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وسلم. gẹ́gẹ́ bí ìbéèrè tí wọ́n béèrè islam ti ní ètò fún gbogbo nǹkan mọ́ṣáláṣí ilé ìjọsìn ni gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wa tí a bá kú islam ti ṣètò ilé òkú lẹ̀ la ní makbara àyè ibi tí a máa ń sin àwọn òkú sí ká máa wá sin òkú sínú mọ́ṣáláṣí kò lẹ́kọ̀ọ́ kò dáa so wallahu a'lam. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. ẹ oníbẹ̀rẹ̀ yìí ọba lọ́kọ́ ni ẹ jọ̀wọ́ nínú àgbọ́yé ìtumọ̀ alukurani sédè yorùbá ẹ fi yé wa pé omi òkun pín sí ọ̀nà méjìlá fún àwọn Bani Israel ìbéèrè mi ni pé ṣé nígbà tí wọ́n fẹ́ kọjá sí òdì kejì odò yìí ni àbí nígbà tí wọ́n fẹ́ mu omi mọ̀lọ́kẹ́ béèrè náà nù ìdáhùn ni pé méjèèjì náà làkúránì tọ́ka bọ̀dé léyìí tí mo rò pé nìyí ń rí fáàsì ni àyà wàkánà kóló kóló ẹ kàtọ́wòdì làwọn fíìmù eléyìí nígbà tí wọ́n ń la odò kọjá ni ní ọlọ́run ní ọ̀là sọ́nà méjìlá ònkálukú náà àwọn asibátu bani israẹla sì máa ojú ọ̀nà tiẹ̀ àmẹ́yìí tá a bá a fi kún iná ń bẹ nu suratul baqara náà wa idhi stasqa musa li qawmihi fakunna drib bi asaka alhajara ẹ́ fanfajarat nas ẹ́ min hubnata ashrata ayna èyí ń bẹ nu Suratul Baqara nípa báyìí àtẹkíní àtẹkéjì òun la Al-Qur'ani tọ́ka bẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ní àyè tí ó ti sọ ni. Um, ẹ mo rò pé ìbéèrè zakatọ jáde lẹ́ẹ̀kan ni káṣígbọ́ ọmọ fi wà ń bẹ̀ mo rò pé àwọn alága try kí ọ̀rọ̀ òfin débẹ̀ but kò tí débẹ̀ wọ́n láwọn tí ìjẹ́ ìmú yàn tó ṣe dandan ní. Ni orí yàn èèyàn gbọ́dọ̀ tó nírú wọn lèèyàn ń yọ zaka fún ẹlòmíì bí alọ́tún lélẹ́yìn náà tó ń jọ ta ni ìjẹ́ ìmú rẹ̀ ṣe dandan lórí yàn òun lèmi kàn fẹ́ fi kún àwọn àfáà máa sọ precisely ọmọ ọmọ ò gbọ́dọ̀ yọ zaka fún bàbá rẹ̀ túláàsì ni tí bàbá rẹ̀ ọ̀nà tí ó lò tí ó jẹ́ ìwọ ọrùn rẹ lọ wà. bàbá ò gbọ́dọ̀ yọ zaka fún ọmọ ẹ̀ ọmọ tí ń sìn bẹ ní kápá yẹn ni o kì í sọ ọmọ tóun náà ti níyàwó tí tóun náà ti di bàbá àmọ́ lópin ìgbà tọ́mọ bá sì wà lábẹ́ tí ń jọmọ fún bàbá rẹ̀ bàbá ò gbọ́dọ̀ wá pé gbogbo zakato yẹ káwọn ẹrú ọlọ́run títí ọgbà kọ́ wá pé owó skul fíìsì àwọn ọmọ ló kù tí torí ọmọ yìí ló kù ní yọ ma wá ṣe fatiwa fún rẹ àwọn ọmọ yìí náà kú ní àkọ́bá mo bẹ́ẹ̀ o ẹ̀kẹta ọkọ gbọ́dọ̀ yọ zaka fún ìyàwó ẹ̀ ogbon tí ìyàwó rẹ bá ní ìdí dandan ni wá fún àmọ́ bọ́ bá ti lágbára mọ́ lèyún fèkìdú sàátìn bí ìyàwó rẹ bá béèrè pléènì lọ́wọ́ rẹ tọ́mọ̀ kó tó bẹ́ẹ̀ fún un bọ́ọ̀bá wa ní bọ́ọ̀bá yìí pé lẹ̀kùn mọ́tò kan ni fún un túláàsì lèyí òun àmọ́ ká wá pé wọ́n lè yàn lè yọ zàká fún mọ̀lẹ́bí yàn náà kọ́kọ́ ọmọ wa lọ gbé zàká fún ìyàwó ọba múnú sẹ̀ríà o àmọ́ ẹ̀yìn ìyá wa ó kù kan tẹ́yìn ọ̀fẹ́ béèrè ǹjẹ́ ìyàwó lè yọ zàká fọ́kọ bẹ́ẹ̀ ni kọ́ yọ dáadáa <laughs> ẹ̀yìn ìyá wa ẹ yọ zàká fún àwọn baálé yín ọba àmú bẹ́ẹ̀ lójú ayé anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ìyàwó ọ̀kan náà àwọn àgbà sọ̀hábẹ́ tá ń pè ní abdullahi ibn mas'ud radiyallahu anhu òun gan lọ́wọ́ àbí anábì níbẹ̀rẹ̀ torí pé òun lówó ọkọ rẹ̀ ò sì ní ibn mas'ud inú àwọn tálíkọ ọlọ́run ni àmọ́ ìyàwó yọ ọlọ́run ṣe lólówó sallallahu alaihi wa ní àdìsí tó gùn kọ́dà bilali lọ́rọ́ sá anabi anabi rán padà pé àfikọ́ dáàkọ́ ẹ̀ ayu zayani fakọ́lá zainabu imrọ́ àti ibn Mas'ud ní kúkúrú anabi ní a lọ́ọ́ yọ zakani kọ́dà láàdá méjì lónìí ó ní láàdá zaka ó tún ní láàdá pé ẹran ara rẹ ọkọ rẹ lọ́nà lọ́wọ́ ẹ dákun ẹ̀yin ìyá wa gbogbo ẹni tọ́lọ̀ ń bá bùkún nù yín sàrà zaka obìnrin lè fún ọkọ rẹ̀ ọkọ ni ò le fún obìnrin ní zaka ìdí tó sì fa láti sọ yẹn la làwọn afa àti wílẹ̀ kan torí pé dandan ni kọkọ náwó lé obìnrin lérí kìí sì ṣe dandan ni kóbìnrin ọ náwó lé wallahu ta'ala alam. nínú ìdánilẹ́kọ̀ọ́ tí àwọn olùkọ́ni sọ lẹ́ẹ̀kan wọ́n ní àwọn wádìí nípa ọ̀rọ̀ mọ́ṣáláṣí àwọn wá ń wá bọ́yá àwọn lè rí ìtumọ̀ mo rò pé láàrin ìṣẹ́jú méjì àwọn àdọ́tọ̀ mi Mohammed Abdulrahman Alimọ ìwọ́n ìrọ̀lá kó àdéṣe ìṣẹ́jú méjì náà. ìṣẹ́jú méjì mọ́sálásí èdè lárúbáwá ni ṣùgbọ́n èdè lárúbáwá tó wá látọ̀dọ̀ haúsá ni ọ̀dọ̀ haúsá ni yorùbá ti gba mọ́sálásí. Uh, ìtumọ̀ mọ́sálásí lédè haúsá ni pé masallájí tí ó sì sí lédè yorùbá lárúbáwá haúsá náà gbà látọ̀dọ̀ lárúbáwá ni mùsọ́lá ìyẹn pé ní ààyè tá àti kírun mùsọ́lá àwọn ààyè tá àti kírun so mùsọ́lá làwùsá mú mùsọ́lá ààyè kírun haúsá wa sọ di masallájí gbàtí ò wá sí chi nínú èdè yorùbá làwọn sọ di mọ́sálásí ìgbà tí ò sì sí lọ́dọ̀ tiwa ńlọrin kò sí sí lọ́dọ̀ tiwa báwa ti ń pè ní lọrin lọ́hùn ní àhìn lọ́hùn bẹ́ẹ̀ ni mọ́sálásí lọ́dọ̀ tí lẹ́kọ̀ọ́ bí ẹ sọ pé mọ́ṣáláṣí. àtẹ̀bí ẹ̀rí báyìí wọ́n ní kò sí jí lọ́dọ̀ wa la ṣe pé bẹ́ẹ̀ ṣùgbọ́n a máa ń ṣèdè kan pé bọ̀dá sọ́sọ́rọ́ tó ti ṣe lọ́sọlọ́sọ lógún mọ́ ó ti yé yín síwájú kí alága tó dáhùn the last question wọ́n ní àwọn bàbá wa ń jìran ìbéèrè kan lẹ́yìn rí wọ́n ní ṣé ká gbà wọ́n láàyè gẹ́gẹ́ bí pàmíṣà látọ̀dọ̀ alága. jazakumullahu khairan. èsì tí àwọn èrò wa fọ̀ naanị otu òun náà ni òtún gáfárà yìí pé nítorí pé mọ́ṣáláṣí òun náà ni mọ́ṣálà náà wọ́n dẹ̀ ti ṣàlàyé yẹn ẹgbẹ́ ọjọ́dé kejì èṣe tí àwọn oníwàásí wa kò ṣe tí wọ́n sọ ni wọ́n ń èṣe bí pọ́rọ̀ sọ mo ní pé ìbẹ̀rù wọ́n ní àwọn blame fáwọn kan pé ó lè ṣe ìmọ̀ mi ó lè ṣe wọ́n ń pọ̀rọ̀ yẹn sọ ni. ní ayẹyẹ wọ́n ní àwọn ní pé ìfẹ́ràn sọ́pọ̀ fún àwọn afa. ṣé nínú ikima ni àbí nínú ìbẹ̀rù ọlọ́run ni àbí nínú ìbẹ̀rù èèyàn ìyẹn ní ìbéèrè àkọ́kọ́ ìbéèrè pé tí kò mí létí ó ní irú èèyàn wo tàbí irú la lè ṣe fún ẹni tí ó ń fa rìgímọ̀ nínú ẹbí nígbà tó lọ tọrọ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹnìkan ó wá lọ bá àwọn kan pé tí lágbájá ọba ṣe nǹkan yìí fò òun rò pé ó sọ katikori pé ìyá rẹ ló bá tó ń kọ̀ níyà ǹjẹ́ nǹkan bẹ́ẹ̀ dáa nínú Islam. nípa tọ́jú ẹ máa ń tí àbàbà wa béèrè mẹ́tẹ̀ẹ̀ta náà ní ń bẹ mẹ́tẹ̀ẹ̀ta ni. Mbe, hekima ń bẹ tá a fi ṣe wáàsí ọlọ́run ló sọ fún alọ́pàṣẹ rẹ̀ pé id'u ila sabili rabbika bil hikmati wal maw'izati l hasanati wajadiluhum billati ahsan hekima ọ̀nbẹ̀nbẹ̀ inú hekima òun náà ni kí ó wáàsí ọgbọ́rọ̀ kalẹ̀ ní ìṣedéédé bí yóò ṣe bá àwùjọ mu tí wọ́n sì gbọ́ yé nínú Qur'an náà lọ wà tó sọ yìí pé fasda bima tu umaru wa aridi anile mushrikin ẹ mushrikin nana ń bẹ ẹ wa aridi anile mushrikin ẹ ọdẹ fasda bima tu umaru kọ lamalẹ ntọ́lọ́nkọ́ láṣẹ kọ lamalẹ. La wàhálà dání mushrikin kó o sì má kó láwà kó o jẹ pari fáwọn ọ̀sẹ̀ bọ <laughs> àbíọ̀tà nítorí náà gbogbo ẹ̀ ní bẹ yàní tí ọba ní ké gbogbo tí wọ́n sọ yìí ní ìsìn kò sí pé wọ́n pọ̀rọ̀ sọ ọ̀rọ̀ tọ́píìkì tí a fẹ́ sọ lónìí òun náà ni ipò wo ni ìmáàmù wà láti fi tún àwùjọ ṣe. wọ́n sì mẹ́nu bà ń tọ́jọ́rọ̀ mọ́sálásí gbogbo bó ti yẹ kí ìmáàmù ṣe ojúṣe rẹ̀ nínú mọ́sálásí nípa ti ẹ ti ṣe rìgímà rìgímà ni kọ́ máa dìtẹ̀ láti fi ba ẹbí jẹ́ ẹni àṣepè sọni níwájú ọlọ́run àìbẹ̀bí jẹ́ o ẹbí tó bá ti tò kódà kórí ti ń bọ̀ ló jẹ́nu mọ̀lẹ́bí wọ́n fẹ́ kó o fi sùúrù pèpè lọ síbi bí ó ti jẹ́ ẹ́ bẹ́ẹ̀ ti gbọ́ra yíyé ṣe é tàsún ṣe ni ọlọ́ni wàtẹ́kùlọ́ àlàdí tẹ̀sà àlùnà bíhí wàlẹ̀ àràhà iná lọ́ àkànnà àlékún rọ̀kìbà. àníbi sàṣà yìí náà sì sọ yìí pé wọ́n sọ tán ẹ̀ńtọ́ wa bá nàbí wa Muhammad sàṣà tá nàbí sọ pé àwọn ń ṣe dáadáa sí àwọn fámìlì mi wọ́n sì ṣe ń tí ò dá sí mi ànábì ni ìwọ máa ṣe dáadáa sí wọn bí ìgbà tó ń fún wọn lérúgbó náà jẹ ni tó náà máa ṣe dáadáa tiẹ̀ lọ kó sì jẹ́ torí tọ́lọ̀ sórí ẹ̀ńtọ́ ń pariwo pé kó fún ọ ní nǹkan kì í sọ̀rọ̀ àyàn táyé pé kálàmálẹ̀ kì í sọ̀rọ̀ àyàn ẹni kọ́ràn ọ̀ lọ dáadáa ni kó ṣe fún ọ dáadáa tó ní ni kó fi ràn ọ́ lọ ìdáhùn tí dókítà wa aláró ti dáhùn àwọn tọ́jú ọ̀ràn àyàn lórí èèyàn òbí èèyàn ọmọ èèyàn ìyàwó èèyàn gbogbo ìwọ àbúrò rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ wọ́n ní kó ṣe ẹ̀sánù sí ọ ni ẹ̀sánù ni kò ṣe dáadáa tó bá ní ìwọ ló tún súnmọ́ nu ẹni tí ó tún ti ṣe dáadáa sí tó bá ṣẹ́kù kìí ṣe pọ́wọ́ àfọ́ ṣe ìgbé tí ọba ti ṣe nǹkan báyìí fọ́ kénékéné kò sí nǹkan tó bàjẹ́ wọn náà lọ máa tó lọ wá tọ̀dọ̀ tiẹ̀ náà ọ̀ràn kíkó fọ́ lówó ṣe dáadáa sí kẹ́ẹ̀ fi pọ̀ kó o náà ṣe dáadáa sí ọ kò sí inú ọ̀ràn yẹn tí ẹ lè fọ́ ìsì bọ́dà rẹ̀ tí ó sọ yìí pé ẹ abábúrò mi lẹ ṣe ọ̀ràn yẹn ni kẹ́ ẹ fún mi ní nǹkan tí mo béèrè kì í sọ̀ràn yẹn o ta ìpele lẹ́fẹ́ kí n dáhùn o ìtọ́jú ọ̀ràn yẹn lé lórí làwọn tá a kà sílẹ̀ yẹn èyí tí ẹni kó ṣe fún gbogbo àwọn yòókù ní gbogbo tí òun náà máa fi so bí wọn pọ̀ tí ó máa ṣe dáadáa sí wọn àwọn wọn yìí sùn ju ẹlòmíì lọ wọn pe ó ti bí ìsí pé kọ́ máa ṣe dáadáa sí wọn wọ́n ìbírú tọ́ba fi jọ sọ ní ilé ẹ̀tọ́ dàbírú ẹni àṣepè sọ ní ọ níwájú.